ó mà ṣe o wọ́n sì pa ọmọ nàìjíríà tó ń kẹ́kọ̀ọ́ nílùú òyìnbó yìí nípa oró títí di àkókò tá à ń kó ìròyìn jọ inú ọ̀fọ̀ àti ìrònú ńlá gbáà ní ẹbí ará àti ojúlùmọ̀ olóògbé àfọlábí stephen ọ̀páso ẹni ọdún mọ́kàndínlógún kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń kẹ́kọ̀ọ́ nílẹ̀ gẹ̀ẹ́sì wà báyìí kò sóhun méjì tí wọ́n fi wà nínú ìpayín kékeré ọ̀hún ju pé ṣe ni ọlọ́pàá ìlú kan tí wọ́n ń pè ní Winnipeg lórílẹ̀‐èdè Scotland yìnbọn lù ú tó sì kú pátápátá kó tó di pé wọ́n gbé e délé ìwòsàn rárá ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ àìsùn ọdún tuntun tó kọjá yìí nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan Aláròyé gbọ́ pé àìpẹ́ yìí ni olóògbé ọ̀hún gbéra kúrò lórílẹ̀‐èdè wa tó sì lọ sílẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀hún láti lọ kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ rẹ̀ ẹ̀kọ́ ètò ọrọ̀ ajé kan ló ń kọ́ lọ́wọ́ níléèwé Manitoba lórílẹ̀‐èdè náà kó tó di pé ó pàdé ikú òjijì lọ́wọ́ ọlọ́pàá kan nílùú ọ̀hún àwọn kan tí olóògbé ọ̀hún ń gbé lọ́dọ̀ wọn lágbègbè Winnipeg ni wọ́n sáré pe ọlọ́pàá lórí fóònù nígbà tí wọ́n rí i pé olóògbé ń ṣe bákan bákan wọ́n ní ọ̀rọ̀ ẹnu rẹ̀ kò jọ ti ẹni torí rẹ̀ pé rárá mọ́ àti pé ṣe ló tún mú ọ̀bẹ olójú méjì kan dání tó sì fi ń dẹ́rù bà wọ́n nínú ilé lọ́jọ́ náà kọ́rọ̀ wọn má bàa wá já sí àbámọ̀ ni wọ́n ṣe sáré pe ọlọ́pàá lórí fóònù táwọn yẹn sì tètè dé láti wá fọwọ́ òfin mú un lọ ságọ́ wọn kí wọ́n lè bí léèrè ohun tó ṣẹlẹ̀ tó fi ń fọ̀bẹ ọwọ́ rẹ̀ halẹ̀ mọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí nínú ilé ọ̀gá ọlọ́pàá agbègbè Winnipeg níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ọ̀gbẹ́ni Danny Smith sọ fáwọn oníròyìn pé gbàrà táwọn ọlọ́pàá débẹ̀ ni wọ́n bá olóògbé yìí àtàwọn ọ̀rẹ́ rẹ̀ méjì kan nínú ilé wọn kò lè jáde síta nítorí tí olóògbé ń fi ọ̀bẹ aṣọ́rò ọwọ́ rẹ̀ halẹ̀ mọ́ wọn gbogbo akitiyan àwọn agbófinró láti gba ọ̀bẹ ọwọ́ rẹ̀ yìí ló já sí pàbó nígbà tó tún yá ni olóògbé ọ̀hún bá tún kọjú sí àwọn ọlọ́pàá náà kó má bàa fi ọ̀bẹ ọwọ́ rẹ̀ ṣe wọ́n léṣe ni wọ́n bá kúkú yìnbọn lù ú ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ibi tí kò da ni ọta ẹ̀bọn ọ̀hún ti bà á tó sì kú pátápátá kó tó di pé wọ́n gbé e dé ọsibítù ìjọba tó wà ní agbègbè ibẹ̀ àwọn dókítà tí wọ́n bá lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà sọ pé àpọ̀jù ẹ̀jẹ̀ tó jáde lára olóògbé ọ̀hún ló ṣokùnfà ikú òjijì fún un. ṣá o àwọn ọ̀rẹ́ olóògbé náà ní gángangan tí olóògbé náà máa ń ṣe kì í ṣe àjòjì sáwọn rárá ṣùgbọ́n àwọn pe ọlọ́pàá láti wá ràn án lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun tó nílò lásìkò náà ni. ó wá ṣe ni láàánú pé àwọn ọlọ́pàá náà yìnbọn lù ú tó sì kú pátápátá wọ́n tiẹ̀ tún fi kún un pé kì í ṣe pé olóògbé náà kọjú ìjà sáwọn ọlọ́pàá ọ̀hún kó tó di pé wọ́n yìnbọn fún un ní báyìí àwọn ẹbí olóògbé ọ̀hún kọ̀ọ̀kan tí wọ́n ń gbé nílùú náà ti láwọn máa pe àwọn ọlọ́pàá orílẹ̀-èdè ọ̀hún lẹ́jọ́ lórí bí wọ́n ṣe yìnbọn lu ọmọ àwọn láì jẹ́ pé ó dojú ìjà kọ wọn. wọ́n ní ìpè fún ìrànlọ́wọ́ lásán fẹ́ni tó lárùn ọlọ́pọlọ ni wọ́n pe àwọn ọlọ́pàá ọ̀hún ó ṣe wá jẹ́ pé wọ́n máa yìnbọn pa ni adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.